بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلي وأسلم على أشرف المرسلين نبينا محمد وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين ألا قسم الله سبحانه وتعالى أولي ألوم ìjẹ̀kún rẹ̀ àláfíà tí gbogbo rẹ̀ ń parapọ̀ ń jẹ́ as-salatu àti as-salam ọlọ́run kó bá ṣe fún iṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam gbogbo àwọn sọ̀hábà nábi gbogbo mùsùlùmí tí ń rìn lánà nábi Muhammad ọlọ́run dákùn mọ́sàn yọrù sí Qurancho Surat al-Baqarah ní àyà 199 àbí àyà 200 níbẹ̀ láti gbéra lè ní insha Allah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم فاذكروا الله كذكركم كذكركم آباءكم أو أشد ذكرًا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب ọlọ́run ọba nínú àánú rẹ̀ fún àwọn mùsùlùmí nínú ìdẹ̀kùn rẹ̀ fún wa ní púpọ̀ pé ẹ̀sìn wa fún wa gbogbo orígun márùn-ún sílẹ̀mù àlàyé kún kẹ́kẹ́ sínú kòránù lórí wọn bẹ́ẹ̀ ni àlàyé kún kẹ́kẹ́ nínú àhàdísì gbogbo tọ́lọ̀ ní àlàyé lórí iṣẹ́ hajji èyí tí ọlọ́run bá ṣe sínú suratul Baqara ọlọ́run ní fàyídá sí bẹ́ẹ̀ bá ti parí àwọn iṣẹ́ ìjọsìn yìí فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا ọlọ́run nígbà náà ọlọ́run ní gẹ́gẹ́ bí ìrántí yín fún àwọn bàbá ńlá yìí, àbí jù bẹ́ẹ̀ tí ń rántí àwọn bàbá ńlá yìí lọ àwọn aṣà ìdálẹ́kẹ̀ọ́ ẹ máa wá rántí ọlọ́run gẹ́gẹ́ bí ìrántí yín fún àwọn bàbá ńlá àwọn aṣà tí ń فمن الناس من يقول ربنا آتنا في الدنيا بل من بين وعوية لم تجسل كتم بما شيئتوا ولولهم وضعوا مسأل فوان يريتين وما لهم في الآخرة من خلاق صلاة بنور تيلان kò ní nípin kẹta lóòjọ́ alkiyama wa minhum man yaqulu rabbana atina fid dunya hasana ìsìn bẹ nínú àwọn èèyàn tó já sí kí wọ́n a máa bẹ lọ́hun pé olúwa wá ní وفي الآخرة حسنة وقنا bẹ́ẹ̀ ni owó rí alkiyama lọ́sọ́ ìbọn wa nínú ń tá a fẹ́ lójú alkiyama ní gbogbo ń sọ aṣọ ìyá náà ọ̀láàríkẹ́ láwọn lọ́sí ìbọn mímọ̀ kásàmọ́ Wallahu sari'ul hisab ní ọ̀kẹ́ ilé irú àwọn ẹni bẹ́ẹ̀ ní kó mọ́ àwọn ọmọ ẹnìpìn nínú tó gbélé ayé ṣe torí pé ọlọ́run ń kọ́ ayára sì والله سريع الحساب الله با ايا راس اي فاذا قضيتم مناسككم المناسك جمع منسك ان دي لاوا تمان مناسك جمع منسك mansak o lè jẹ́ masdaru mímí àbí kó jẹ́ ismul makani ala wazn maf'al tó bá jẹ́ masdaru mímí in túnmà annasak tí wọ́n jẹ́ mufradu annusuk lọ́dọ̀ àwọn àfáwọn olófin ẹ̀sìn tábà ní النسك وهو عبادة الذبح òní ká dùn nǹkan ní jẹ́ ànásẹ́k pípa nǹkan fọ́lọ́run láwọn nǹkan tọ́lọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ kápa tó ṣe lẹ́tọ̀ọ́ kájẹ òní jẹ́ ànásẹ́k jíjámọ̀ jẹ́ ànásẹ́k nígbà

lillahi rabbil alamin ọba tó dá gbogbo ayé bẹ́ẹ̀ ni nínú ayé nínú suratul hajj ọlọ́ni wa li kulli ummatin ja'alna فلا ينازعنك في الأمر وادع إلى إنك على صراط مستقيم ọlọ́ni gbogbo àìlérúmọ́kọ̀ ọ̀kan láti fún ní ìjọsìn pípa nǹkan àtàsìkò tí wọ́n sì máa pásí àtàyè tí wọ́n máa pásí tó níwà lọ́lọ́wọ́n sọ̀rọ̀ yẹn ó sọ lẹ́yìn iṣẹ́ hajj nínú suratul hajj wani walikulli ummatin ja'alna man sakanihum nasifu tó bá ti rí bẹ́ẹ̀ ajásíkò mẹ́lẹ́síkà fún níbi yóò máa túnmọ̀ ismol makian ìyẹn láyé tí wọ́n bá wá gún ra wọn tí alálàájì ń gún sí nígbàtà náà ìyẹn ní ọjọ́ kejì àrọ̀fá àbíkó jẹ́ ìmọ̀ẹ́nà ismol makian àbíkó jẹ́ ní ìyẹn ní tí wọ́n bá wá sórí mo wá túmọ̀ wípé ìgbà tẹ e bá pẹ ránṣẹ́ lẹ́yìn tí ẹ jálálà ájì tẹ ránṣẹ́ ní mùná àti tẹ padà parí iṣẹ́ ajé yìí ránṣẹ́ ní mùná فإذا قضيتم مناسككم

fàkọrọ lọ ọkàbí kiri kún kódà àwà tá a lọ hajji tàbẹ̀lítà síléyà tàbẹ̀rànléyà bá a bá ń darí hajji ọjọ́ tàbá ń darí id tàbẹ̀rànléyà tán àtọjọ́ tàbẹ̀rànléyà àtọjọ́ kejì àtọjọ́ kẹta sọjọ́ kẹrin tí yà yà mìtẹ̀ṣirí islam a

اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون ها آه، بعد ما تسافكي لمكرم ما تسافكي لمكرم لمكرم تلقى الله سأكون الله أكبر kódà kẹ máa rántí ọlọ́run tóbi ju ìrànlọ́ ìyẹn lórí aha níbi tó yé wọn náà eléyìí náà wá kọ́ fọ̀fọ̀rọ̀ wọ́nà gàdé kìrìkún àbá ẹ̀kún áwọ̀ àṣà ìdàkìrọ̀ níyọ̀ ayẹ̀ yìí láti lọ rí ọlọ́run tí já sí bàbá lọ à ń lọ torí ká fọ́lọ́run à ń lọ torí ká mú ọlọ́run ọba ṣẹ́ a ń lọ torí kásẹ̀ àdékèrè fọ́lọ́run ọlọ́ni ẹran tí òun gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí ẹran tí àwọn bàbá ńlá yín torí pé aklan wà ṣàrọ̀án wà ẹrùfán kò ní sí ẹ̀dá tí ni mọ́fẹ́ tó máa ń bá ìran bàbá ńlá rẹ̀ kò sẹ́ni tọ́lọ́run ò kú ma rántí àbábá ńlá rẹ̀ kódà ẹrú tó bá padà mọ̀ tàn ìpìlẹ̀ tó mọ̀ ìtàn ìpìlẹ̀ rẹ̀ yóò padà síbẹ̀ kò sẹ́ni tí ìfẹ́ kí wọ́n kí wọ́n mọ́ dílé bàbá wọn kò sí àdámẹ́ni ó sì bá láàkáyè mú ẹ̀sìn

débi wípé ẹ máa ń fẹ́ ẹ máa ń fẹ́ rí mọ̀káláìsì wọn ẹjá sí kí ní kẹlú ọkọ̀ bàbá wa àkọ́kọ́ bàbá wa àgbà àkọ́kọ́ tó kàn fi parí láíláí wọ́n rọ́dá wọn fi kùn báyé kí ní tí wọ́n ṣe wọ́n agbé ìrìn bàbá tọ̀hún wọ́n agbé kalẹ̀ sínú ilé gbogbo descendant àwọn ọmọ ọmọ ọmọ tí bá ń bọ̀ wá àti bàbá ò ti ẹ̀ lójú báyìí lójú ọgbọ́n ni bàbá rẹ̀ bàbá ojú ọgbọ́n ni wọ́n so ti dípò wọn ní ìsọmọ àdìbáyìí tójútù ẹ̀ náà ṣe tó ti ní pé àwọn náà rọjọ ọlọ́run bẹ́ẹ̀ sí máa nla àbábá ńlá yìnyìn ẹ̀rántí ìlú ọlọ́run bẹ́ẹ̀ ibù gan ju bẹ́ẹ̀ sí rántí wọn tó ní pé ta ń dá bàbá ńlá yìí ìjọ bá ti tí ọba lẹ́yìn rẹ̀ bá ti gbogbo nǹkan yóò kúrò láyé ó dẹni tí ó rí fọ́kànbalẹ̀ káyé preference tó fẹ́ gbé fún baba ńlá gbé fún yàlá ńlá gbé fẹ́ nìkan ó gbé fọ́lọ́ lórí gbogbo wọn nígbà náà lè rán ọlọ́ọ̀bá gbọ́yé aláàdínlẹ́kẹrin láàrin tọmọ iná lòkòrò torípé ìrántí ọlọ́run ní mọ́kànlá balẹ̀ kìí ṣe ìrántí ẹ̀dá kẹlẹ́yìn ọlọ́run الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب mùsùlùmí òdodo tí ń rántí ọlọ́run nínú òfin rẹ̀ ń rántí ọlọ́run níbi ìbẹ̀rù ọlọ́run ń rántí ọlọ́run níbi ìmáṣẹ ọlọ́run ìfẹ́ ìkùnbalẹ̀ ọkàn fún yẹn lẹ́nu ká máa rántí ọlọ́run tó bí já sí pé lọ́dọ̀ àwọn àfá àzíkìrù alùwàwà àzíkìrù alùwàwà àzíkìrù alẹ́kùsẹ́ والذكر بالقلب والذكر بالجوارح àmá rántí ọlọ́run pẹ̀lú ọkàn ẹlẹ̀ wà ní kan àwọn ẹlẹ́ máa pàrọ̀ ṣùgbọ́n mọ́ ọkàn rẹ̀ sí ló ṣe díkìrò fọ́lọ́run òun fọ́kàn sí díkìrò fọ́lọ́run ó dẹ̀ já sí pé lọ́dọ̀ àwọn àfà àdíkìrò torí ahá bábá sí ń fi ọkàn ṣe lásìbọ̀rọ̀ máa fi ahá náà ṣe àmá àdíkìrò qalbi oníkíyàn wà láyé kan tó já sí wípé ìrònú nípa ọlọ́run yóò gbanú ọkẹ̀yàn kẹ́kẹ́kẹ́ irú àwọn díkìrì yẹn ni máa ń jẹ́ kó mi jáde lójú èèyàn kódà kẹ́lì mẹ́lẹ́mọ́ ti jáde lẹ́nu olùmọ́sọ̀ láìláìláwọ̀ olùmọ́sọ̀ هذا ذكر بالقلب irú ẹni ànábì ń sọ nípa ìkan nínú àwọn èèyàn méje tí ó mọ̀ bẹ lábẹ́ ibùgbé àlẹ́ àrùsí ọlọ́lọ́ ọlọ́run débi tó méje ń jáde lójú rẹ̀ pẹ́ẹ̀pẹ́ ọlọ́run gbogbo bàtà bá ti rí àyà náà فلا ينظرون فلم يسيروا في الأرض فينظروا gbogbo bàtà bá ti rú àwọn àyà ti tó bá ti jọba yìí ọlọ́run dáwà sí ní kí ni àzíkìrò ìkọlù àzíkìrò ìrìsẹ́ẹ̀nì olùkára rántí ọlọ́run pẹ̀lú wa mọ́ la ilaha illallah subhanallah alhamdulillah لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ذكرني لا حول ولا قوة إلا بالله ذكرني وجيش الله عليه الصلاة والسلام إنسى أصحابك ممكن ألا أدلك على كنز من كنوز الجنة أو واجب فسر لنا لا تسمى وكالنا وكاننا فكرة الجنة anábì wá ní la hawla wala quwwata illa billah kanzun min kunuzil janna la ilaha illallah la hawla wala quwwata illa billah pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ló jẹ́ nínú àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ aljanna àfikẹ́ bilisani nìyẹn wọ́n náà sì ní àwọn ẹ̀kọ́ títí ẹ̀ tó rọ̀ mẹ́ ẹ̀ sì pariwo ṣe àzíkìrì bin islam àìpariwo ṣe nínú súnà lùsẹ́lá muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ní àgbọ́dọ̀ tí ètò méjèèjì papọ̀ وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ تَضَرُّعًا وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ ولا تكن من الغافلين ọlọ́run wọ alẹ́ Muhammad máa láti orúwà rẹ nínú ẹ̀mí rẹ ní jẹ́jẹ́ kò sì gbóhùn sókè díẹ̀ kó mọ̀ bẹ láàárín èèyàn dákẹ́jẹ́ àti pé lọ̀rọ̀ fìrí mẹ́jẹ́ nínú àfọ́nfúra ìdá ẹsẹ̀ àdíkẹ lórí ahán awájí ètì méjèèjì ma hmm, dákẹ́ ó mo sì dákẹ́ hùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ ti lọ mo sì dákẹ́ níbo ló lọ ó mọ̀ wú jẹ́lẹ́jẹ́lẹ́ ilé ìgbẹ̀gbẹ̀ sọ afáwà àwọn ọmọ ọmọ pípa nípa náà ti kí òun tán pẹ̀lú tí àwọn sọ̀hábà bá ń ṣe zíkìrò wọn ní mọ́ṣálásí tẹba tó bí mẹ́wàá ẹn tó bí ogún ẹn tó bí ọgbọ̀n lọ bí àádọ́ta mọ́mù kí wọ́n tán kó wá bẹ̀rẹ̀ zíkìrò

ẹlòmí tó ń jẹ ti gbàgbéra pé ẹkùn ṣe díkẹ yóò lè rántí nínú píkì díkẹ òtìjẹ tó máa ṣe àzíkẹ̀ òbèrè sáà ó sì kókó jù iṣẹ́ ọlọ́rin sọ wípé láyẹ̀ zẹ́rẹ̀ lẹ́sẹ̀rẹ̀ká ọkùnrin àmìlìkìrìlá wọ́n mùsùlùmí òlúlò mọ́yà mọ́lò lẹ́ni tí a hàn rẹ̀ ó máa tutù gbogbo ògbà pẹ̀lú mara tí ọlọ́run lápàdé lọ́gbọ́n wọn sàfúrùmọ́ sàfúrùmọ́ sàfúrùmọ́ mọ́jẹ̀ ó já sí ọrọ̀ ayé nìkan náà nínú kúgbà láàrín wọ́ta ìlàmìlà sàfánàmọ́ èyí táwọn ká tó wọlé ẹ̀mí bàbá jáde fún mẹ́ta táwọn ká tó lọ ká tó nínú àwọn àzíkì tí é jáwó tàbáwà lórí nǹkan ọ̀pọ̀ tàbí lọ tàbí sí ìrìn àjò tàbáwà jáde kúrò nílé tàbáfẹ́ wọlé kúrò hàrí àfikà tàṣínàjò lè muslim bí ṣirú ìṣẹ̀yàfẹ́ ìrìn ìsìwọ̀n jìn gbogbo àwọn àfikàrùn lójú mi ní lẹ́sẹ̀nú fíìmù ọmọbìnrin kan process àwọn ọmọ ìyá kan wá ń ṣe rókẹ́yà fún ìgbà tí iná rókẹ́yà tó gún àlìjẹ̀nú lára ibá ń sọ̀rọ̀ ìwọ́n ń sọ wípé kò sí oúnjẹ tí sẹ́nu báyìí tí èsì fún àti ẹ̀nà tó tún jẹ ọmọ ọsá ni wọ́n àjẹ́rù ìlànà sọ ọsá àwọn wá rí pé àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ nígbàtí àwọn afáyí sí kíra fún àwọn wá sọ wípé wọ́n tó já sí pé bọ́n obìnrin bá jẹun àti kó bá jẹun papọ̀ nítorí pé kò ní jẹun láyé kó rántí bísmì dáàbò tó jẹun àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ lẹ́sìn testify sí wípé ẹ̀dùn òbí méjì sí mẹ́ta pẹ̀lú làkàsíra láàárín kásíkà láyé ó ti parí rẹ̀ táwọn ọmọ òun ló wò tábàjọ wọ́n jẹ ní breakfast pé àwọn lọ sí ṣọ́ ẹniyàn làkàsíra ẹniyàn ẹgbòrí mẹ́ta lò wọ́n rà ti làkàsíra láàrin tó síkú ti parí rẹ̀ òun ni ọ̀rọ̀ tánàlẹ́ sọ wípé alẹ́sàláàtù sàláà bó gbogbo gbogbo ẹ̀yìn ìyẹn mẹ́já kó bí o arákùn tó wọlé lérí ibi kò ní járí o àmọ́ wọnú lé bẹ́ẹ̀ lẹ́ni ẹ̀lọ́ wọn lákọ̀wé àbí òun náà ti ń dá olóò sálámù sáàmà wọlé bọ̀ wá káyì tí yẹ kó wínú tí ó yẹ kó fi lé ọba ti ẹ̀lú rẹ̀

والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصابرين والصابرات والصادقين والصادقات والمتصدقين والمصدقات والخاشعين والخاشعات والذاكرين الله والحافظين فروج والحافظات والذاكرين الله كثيرا والذاكرات ojú àwọn àti àkẹrò ìgbọ́n kan àwọn tí yíran tí ọlọ́run gbogbo wà pẹ̀lú ọmọ ẹni tí wọ́n sì ń sọ àwọn jẹ́rọ àtòfin tó rọ̀ mẹ́rin bàbá sì máa ṣe dékè òpó dandan aláwọ̀ ṣe dékè so kò pọ́n lẹ́lẹ́ ó ń bẹ lórí ìbùsùn lè máa rántí ọlọ́run ó ń bẹ lórí ìdó lè máa rántí ọlọ́run lórí ìrìn máa rántí ọlọ́run ẹnu bí tí islam ti ní kò sí ọ̀dá fún kó rántí ọlọ́run láì ẹni ilé ẹ̀gbin ní ìrántí tọ́ka ní ìrántí ti eh, ẹnu tó ṣe tó mú fẹ́ wọnúlé ẹ̀gbìn ẹ̀dẹ́ oníṣíkìrù tánà nínú kó orí kó fi lè wà kò church against àwọn àjọ tí ń bẹ nínú ilé ẹ̀gbìn so o ń bẹ lábẹ́ pé ìṣọ́rọ̀ wà ó tó wọ́n tó rà rẹ láti lè fáwọn àjọ ló fẹ́ mọ́ orí o nǹkan orí rí o ẹkó sí ńlá torí tó ń sọ nìyẹn tó tí ò bá ní pé necessity bá ní àìsàn àdúgbò àbíká àti ìṣẹ̀gbìn

ìsọ́ta àtàkù rárá musulmi mẹ́rin lè ní rántí sí àtikáàrù sọ́bà àtikáàrù masá musulmi mẹ́rin yóò sùn ló sùn bẹ́ẹ̀ su ní gbogbo àtikáàrù tó jíṣẹ́ ńlá ní káṣíta bá fẹ́ sọ kátàwà kátàwù dáṣí lẹ́ẹ̀mẹ́ta kásì àtikáàrù káfíra ogun ara wa kátó sùn musulmi mẹ́rin rántí rẹ̀ lérò mọ̀lútà sọ yí tó wípò ayà lójú ó fẹ́ kan wí tó kàn lé gan yóò kàn kò sí pàtó ní kàn tó nígbé tí ò fi ní kàn ló ìsẹ́kó tó sì èyí tó sì sábẹ̀rọ̀ ríun ní dámú wàhálà rẹ̀ tó sì sábẹ̀rọ̀ ríun kúrò níṣẹ́ ọlọ́run ìzàtàkọ́gbàgbà fìdí nìṣìlẹ́yìn tó bá yíra padà lọ́gànjọ́ ọgbọ́n àti ìrìn àti ẹbá yíra padà àwọn ò change díà ní tàbá yíra padà báyìí yóò wá tún wọn mú anábìnrin títù tí máa ń ṣe kó gbogbo wa burú tí ó gba àwọn aláburú láyé láti lù lójú ọ̀sá lórí wọn kì sí tí ó lọ sùn sí níyà tó bá tó fẹ́ di lálẹ́ sàrọ̀wàlá sí náfíà ní ìlú sí níkẹ̀ tó sùn ó lè kó sùn dáadáa àwọn ààrẹ lọ́sùn tó bá lálàgà lágbọ̀wà ń kọ́ ìmọ̀ná ogun ẹni tó wà ní à ó bá ti láyé rí tí èkú láyé tàbí mẹ́ka yóò dé ti nínú ìwọ́n tó ṣe tó gorí ní rẹ̀ ti tásọ fún ọmẹ́ wọ̀lọ́yìn ọlọ́run pẹ́lú ní ìdẹ́dẹ́ dípé gbogbo pé gbogbo tí ó dì láyé ó kàn ní ṣe pẹ̀lú kọ́lọ̀ sí fẹ́ sí fẹ́ fi yẹn yẹn tòkù túnmọ̀ sí pẹ́ta bá ti ní kan dáadáa lójú orin ó ti wá túnmọ̀ sí pé àwa ní lójú ayé náà lórí ìgbà tó bá ti ṣe àwọn àfikán àti ọkọ̀ ṣòkòtò sí ó sì rẹ̀ láǹkà ọgbọ̀n ọkọ̀ ní inú wà láì ọkọ̀ yẹn di gbogbo kọ́lásì ti yá mẹ́tàlá nínú ẹ̀ káàbọ̀ kò nígbà tó ò se wá níranjú mọ́ ó se níranjú mọ́ láwọn olóbi tó tóbi gbogbo ojú tí wọ́n ní ojú lọ wọ́n rọjú mọ́ mẹ́rẹ̀ nígbà tó ló sàtíkà ó sẹ̀ fẹ́yàwó wọlé harakara fẹ́yàwó tuntun harakara ó lọ sàtíkà àfikáàrù tá ní kíká sí fún nǹkan àgbò wọ́lọ́rọ̀ sọ ní sọ abó tí ń bẹ sí fún ìdáwásà fẹ́ sílé àmọ́ ẹni tí ẹ̀lá ti ṣe lóòrùn náà wọ̀n mọ́ kọ́ tó ṣe lè káàkiri wọ́n ti kí ara wọn lójọ gbọ́nà láàrin tí àfikàrù kan ọlọ́pọ̀sá ìsànú wa ó fọwọ́ lórí orí bẹ́ẹ̀ ó ṣe àfikàrù tó wọ́n lọ́wọ́ ó rí tí tẹ́lá obìnrin mo fẹ́ ṣùgbọ́n wọn bá ti ṣe ìṣẹ̀mí wa papọ̀ mọ́ àfikàrù táwọn òfẹ́ máa ṣe mọ́ lẹ́yìn èso fi ráyè wọlé èso fi ń fi wá ṣeré tí ń dàmú wa fi ọpọlọ wá ṣeré ìran kìkì ìran kìkì ní ẹgbà fi ra àtẹ́kẹ́ pé lẹ́sìn àìsí ìparúgbó àìsí gbó ṣeré àìsí ìbẹ̀lẹ̀ ṣeré àìsí gbára wa láyà ṣeré àìsí káfẹ́ kan rọ̀ sí àfíà bẹ́ẹ̀ ni àìsí àfíà òfin ìrọ̀rùn àṣírí àwọn bàbá wa ni wọ́n bọ̀ yìí

gbogbo àwọn èèyàn ti kọ̀tọ́lá wọn ó nílé sọ̀rọ̀ ha ó fún wọn dá wọ́n tó wá gbòkó ó máa wọ àwọn èèyàn báyìí áá ah, ah, ìrọlọ́run kọ́ ló tó bẹ̀rẹ̀ bíṣẹ́sì yìí fún ìrìnà dúró fún báyìí sàtàkì tó wáyé tó bá jọ ní irú wa yìí tí bẹ̀rẹ̀ gbòkó wọn tó lé kí tí mo wà nílẹ̀ yìí lórí ìrùté wọ́lọ́ ọ̀kọ́ bẹ̀rẹ̀ tó kí kú abáláyé àwọn kan mọ́ ìyẹn ní ọlọ́run fún òdíde fún wa tí wọ́n lọ díde fún ọ táàrí sọ ojú gbogbo ẹni bá ń fẹ́ràn kí wọ́n dìde tó bá lórí ìdòwò kan kó yá máa wábi tí ètò kùnrin náà nítorí láàáfíà tó bá ti ń bẹ nínú ìgbàgbọ́ rẹ̀ gbogbo tí a bá ti dé láyé àti káwọn ó sáà dìde kí wọ́n dìde kí wọ́n dìde torí pé ìgbéraga ti ń wọ̀ ìlẹ́wù wàlùkùnrin yẹ́wù záró ráhùn èmi mo tó ṣe ṣẹ́ tó lè ní lọ́wọ́ rẹ̀ ọlọ́ọ̀bá so lórí bẹ́ẹ̀ mùsùlùmí àtíkẹ́ táàmúrẹ́ ara ń ṣe láàrẹ ẹ̀kọ́ ìyẹn àyíkójọ́ ṣe kò sí nídìí pàà ń gbọ́ kájọ́ ṣe kò nídìí káàkùn ẹ̀lẹ́sẹ̀ láti wáyé ṣe díkẹ̀ sáà gbọ́ kájọ́ kí wọn rọ̀rọ̀lọ́nù tí wọ́n ọwọ́ lòlò ti gbà gbogbo bẹ̀rẹ̀ rẹ̀ sáà gbọ́ bá fẹ́ ṣiṣẹ́ hajj tí à ń gbọ́ wọn bá fẹ́ yọ zaka ìfẹ́ yọ zaka wọn nígbà kan fún lọ́wọ́ tó yọ tí wọ́n gbọ́wọ́ ṣe díkẹ̀ so madhhabu anabi madhhabu àwọn sahaba náà lágbọ̀ yìí láti mọ̀ bá máa ṣe zikir bákan náà zikir jawari ká máa rántí ọlọ́run pẹ̀lú oríkèríkè ara wa ìyẹn ni ìjìnà sí ẹ̀ṣẹ̀ àti ìmú àṣẹ ìyẹn ni ìjìnà bí a fà bá ń ṣàlàyé lẹ́yìn wọ́n mọ́ ọ̀rọ̀ Yusuf wa alaihissalam níjọ́ tí Sulaikha ìyàwó Al-Aziz gbòrò Masr tí ń fẹ́ púpọ̀ ní àsìpapọ̀ zina ahán ilẹ̀ mọ́bà olèrò òsìbá alẹ́ nílé ọgọ́lá pàtàkì àbọ̀wà gbogbo lẹ́kùn gbogbo fèrèsé gbogbo lẹ́kùn wàkọ́lá ti haìtàlá kó táyì rẹ̀ ti dára yìí ẹwà níbẹ̀ lára mi sówó ní àwàlà ń fún owó gbogbo tó bá ṣe lè séríá ìgbà tí ọlọ́run subhanahu wa ta'ala tí ó la anábi Yusuf alayhi salam ọlọ́run láwùlá àwọ́ àbùrùhánà rọ́bí كذلك نصف عنه السوء والفحشاء ọlọ́run ní bá ṣe lórí

obìnrin bàbá ó gbàyàwó ọ̀gá rẹ̀ sí síná láàrẹ bá kùtù ara wípé ìjágbémọ́ tọ́lọ́run gẹ́gẹ́gẹ́ láti inú ìwòye ìrántí ọlọ́run tọ́lọ́run fi hàn nìyẹn so ilé ló súnmọ́ jù ilé ni ló súnmọ́ jù pé ó rántí ọlọ́run látàrí àwọn torí pé kó tó káyà yẹn ẹgbọ́n tó sọ lọ́wọ́ sàlẹ̀rù walamma balagha ashuddahu ataynahu hukman wa ilma tó ti dànà nígbà yẹn so nínú àwọn òfin tó lọ́wọ́ bá ti fún ni ọlọ́wọ́ bá sí parí ẹ̀mí rẹ̀ sí kódà ayà tó tẹ̀lé sàlàyé lé nígbàtà arábìnrin tí ò rí ọ̀nà lọ́mọ́ tí ọba tó sọkọ rẹ̀ wọlé

ìyàwó asíwájú mi ọ̀gá mi tí ń bá bí lè ṣe bẹ́ẹ̀ ó ti dálábòsí tí ń bá bí lè ṣe bẹ́ẹ̀ ó ti dálábòsí tí ń já sí pé kìí ṣe pé àwọn àbá rẹ̀ lórí ṣùgbọ́n rántí àwọn òfin ọlọ́run ọba tọ́lọ̀ fi ṣàlàyé agbó tí ń bẹ ní kí ẹ̀ ṣe sí náà

tó wá ní ara èmi bẹ̀rù ọ̀rọ̀ àzíkìrù náà ìrántí òfin ọlọ́run lórí abúntí ní fẹ́ wù kí ẹwà káràtì ẹwà ní pé àti ìran ìrántí ìtàkọ́kọ́ àti tìkejì àti tìkẹta èwọ́n òbùkátà sí náà òbùkátà sí kánìmọ̀ pa wọn torí pé ìrántí torí kéríkẹ́ ara kó fi mọ́ kí ní àwọn tọ́lọ̀ wọn bá fẹ́ kó mọ́ ṣe fọ́lọ́run kó fi mọ́ àwọn nǹkan tó jẹ́ ìkẹ́ ìwọ̀kó lè jìnà sí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

lẹ́yìn náà Allah subhanahu wa ta'ala ó wá fún wa ní òun nípa ìṣesí táwọn èèyàn máa ń bẹ tó máa fẹ́ bẹ ọlọ́run àti tí máa ń jẹ́ priority oníkálùkù níbi àdúrà kí ní jẹ́ priority oníkálùkù níbi àdúrà sọ́rọ̀ wa ló dáwà ó sì mọ̀ wá tó rà tó bá ń sọ pé kó olówó kó lọ́kọ̀ òkú lẹ́ẹ̀dẹ́ níbẹ̀lẹ́ mi rẹ̀ ọlọ́run wà ní òmà àwọn tààjọ jókòó tó ń pe àlìjẹ́nà lójú wa láwọn fúnfún pé àlìjẹ́nà ń na àtùwà ibẹ̀ nínú àwọn èèyàn ike gbogbo àdúrà àti wọn táwọn máa ṣe láyé lórí ayé rẹ̀ Rabbana atina gbogbo tí ń jó orí ayé ọ́sà yìí fún wa wa minan nasi man yaqulu Rabbana atina

في ربع ماء في ربع أو نبي آل عليه السلام ربيناهم ظلمنا أنفسنا وإلا توفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أن إبراهيم من صوت إبراهيم يوجد ربي ربي ربي ربي ربي يوجد من صوت إبراهيم ẹwà náà mú alẹ́sàrán rọ́bì látàdá alàlárùdí mìíràn káfí ní dayáwó anábì musa náà anábì aláta anábì ayú gbogbo àwọn anábì ọlọ́run tàtúwárọwá ìṣàtú àwọn ẹni ọlọ́run gẹ́gẹ́ àwọn ònípò tọ́rọ anábì ọlọ́run ṣùgbọ́n wọ́n jẹ́ ọmọlẹ́yà àwọn anábì ọlọ́run وعباد الرحمن الذين يمشون على الأرض هونا فإذا خرجوا المجاهدين قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما تجد الله سبحانه وتعالى سورة يبيتون والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين Ọlọ́run ọba subhanahu wa ó fẹ́ràn rẹ̀ púpọ̀ lọ́rọ̀ ẹ̀dá àìdídé kí ọlọ́run ọba gira lẹ́ẹ̀kan náà fẹ́yàn bèèrè tọ́lọ́wọ́ rẹ̀. Nínú àwọn àtẹ̀gùn, àwọn ìtìsíwájú, àwọn oríkí àwọn òròyìn dáadáa tó fi máa yẹ ọlọ́run rọ́bí rọ́bàná ayakúnmọ́ wà láà in tó kó sínú lágbára náà torí tó kó sínú tawhid kódà lè sọ pé ó kó tawhid olùbíyà ti olùbíyà sínú torí pé wọ́n tó gbà wípé ọlọ́run bá yìí náà في هذه الآيات yíò kájù ń bẹ́ káwà kọ̀rẹ́kì ọ̀rọ̀ kalọ́gbà religious studies scholars tó ń pè àwọn African traditional scholars wọ́n ní wọ́n ní nínú nǹkan tí Africans gbàgbọ́ olùgbé ọlọ́ọ̀ọba ọba gbogbo wa ní so gbogbo wa láwà ìtàìtìlì sí ìkẹ́ rẹ̀ sí àánú rẹ̀ so kó tó bá jí pé ẹ̀sìn kan wá dé táwọn kan wá gbà tó wá ń tó ń rìstíríkì rọ́bù yẹn sọ́dọ̀ ara wọn nìkan pí ẹ̀sìn ní ẹ̀sìn ẹ̀sìn tó ẹ̀ká gbà wọlé tó ló sọ pé the concept of exclusivism exclusivism exclusivism pé tèmi tèmi tèmi wọ́n ní tí ẹ̀ bá ti ń sọ rọ́bù bó ṣe wá nínú Quranic text ó ń túmọ̀ pé lílo rẹ̀ lílo yẹn túmọ̀ sí pé dídá pé yẹn nìkan lè yẹn ní ọlọ́run pé ọlọ́run yẹn sì ní ọba gbogbo gbogbo wa ṣe yọ̀rọ̀ yẹn kẹ́lìmọ̀tò hákí orí ìdàbí ìbáàtì ìtí wọ́n fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ mẹ́yẹ ni wípé o jẹ́ mùsùlùmí owó orísẹ̀ mùsùlùmí o òun sí lọ́run owó sí lọ́run so sáà ti bá náà ọkàn rẹ pé ọlọ́run bá yìí ló dá ọ ẹni ẹni tọ́lọ̀ ń ṣàlàyàn ẹni tọ́lọ̀ tó so therefore ìfẹ́ tọ́lọ̀ bá ní sí ẹyẹn yóò fọ́ lórí ayé lórí

èyàn lè wà ní situation kan máa ń gbójá sí wípé kíyàn pàpò ní ọlọ́run bá mara rẹ̀ ní fi lẹ́tọ̀ọ́ sí jù wẹ́lẹ́kẹ́ orí rẹ̀ ní ìṣòro yẹn ó rẹ̀ lórí ìmọ́ra rẹ̀ ní ìṣòro yẹn ó sì ní my lord tí ẹ̀kan burú bẹ̀ yà ọ́ mo kò ọlọ́run bá tó dá mi tí mo sì mọ́ ọlọ́run tí mo sì sí wọn nìkan

wọlúwà mi ìwọ tó ń rè mí ìwọ tó ń tọ́jú mi ìwọ tó ń dáàbòbò mi ní tí mo fẹ́ rè rẹ̀ ilé ìyẹ̀kún mọ́rin lẹ́nu ju pé yá ní àṣìlá ọlọ́run ọmọ kan mùsùlùmí lọ́jọ́ wá sí ti káàkùn rẹ̀ yìí jẹ́ fún wájú rẹ̀ bí tó sì gàmà sàn tẹ̀sùbá ń kọ́ tí ó lúwẹ̀ jẹ́ iṣu wọ́n tẹ̀sùbá ló sì ń fa ya muhammadu ní fa ya muhammadu ya muhammadu ìwọ́n àti wọ́n pariwo fàyí wọ́n bá wọn tàkọ̀ tó ní mọ́ṣálásí kò sẹ́dẹ̀lẹ̀ ní ìwàlẹ́rù ya allah nǹkan ya rahman nǹkan ya rahim nǹkan ẹni tí wọ́n máa ní boldness inú àwọn tó kù láti lọ gbọ́ wípé ẹ jẹ́ ká correct impression ọkùnrin ó sì sọ di wàhálà tó dúró tó mú ẹjìká eléyìí lára ìlàkánì àwọn tọ̀hún ló já sí pé nǹkan bá ṣẹlẹ̀ sí wọn àmọ́ tí wọ́n ń pè àbí kó wá mọ̀ tí wọ́n ń pè wọ mùsùlùmí in táàmà pè lọ́rọ̀ sàáyé sínú fọ́nà ẹni yìí testify lóhun lẹ́nu ní tó ń sí ìjọlọ́ ọ̀gbàlẹ̀ká ọlọ́run ní àwọn kan wọ́n bẹ̀rẹ̀ àwọn ìgbẹ́ tí wọ́n bá pè wọn lọ́run ní tí wọ́n sì torí rẹ̀ pè wọn lọ́run pé kò sọ ayé nìkan fún wọn wà mẹ́rin lọ́pọ̀ fún ẹ̀ àtọ̀rọ̀ tí tí wọ́n torí gbogbo ẹjọ́ bá wọn láàrín jẹ́nà láyé lójú àkíyàmù ọlọ́wọ́ òtúlá tí dè lè mẹ́ṣọ́mẹ́ntì àbíkáyí stájú àmẹ́bẹ̀ adam alẹ́sẹ̀lá oníjọ́ tí àwọn obìnrin yàwó méjì kan wọ́n jẹ́ aláwádà fún yàwó àìṣà nígbà mẹ́kún wá lọ́jú pẹ̀lú yàwó àìṣà òjíṣẹ́ ọlọ́run ah àbí ó dá ìpé wọ́n sàsí àwọn àwọn àmàkán wọ́n ti wá jẹ́lẹ̀ wọ́n lọ́tọ́ ìṣẹ́lọ́ wálé ìṣẹ́lọ́ wálé àwọn ọ̀rẹ́ rẹ̀ tó wọ́n wálé ní oníbẹ̀rẹ̀ kí ní jẹ̀ tó sọ lẹ́yìn ẹ̀gbọ́nú tó yà mẹ́nu sàárè rí àti kẹ́bẹ̀nu sàárè kéèsí tí yà wáyé àti ìgbàgbọ́ ní ẹ̀lẹ́rọ òṣèlá Muhammad alisulatusala so láti engage in debate pẹ̀lú wọn wọ́n famọ́wọ́ dáadáa kánàbí tó dé káwọn tó lọ so bàlá ni wọ́n bí léde pé kí ni tí ẹjọ́ fi yéra ní wọ́n ní wọ́n sì ń sọ fọ́nà kàtà wọ́n ń sọ̀rọ̀ pé ìyàmbẹ̀nu sàárè alábẹ̀ẹ́gbẹ̀ ìyàmbẹ̀nu sàárè mẹ́rin anábẹ̀wà clarify ní fún yàwó àìsàfà ẹlùwà ní ṣùgbọ́wò àwọn méjì ẹwò ní wọ́n jẹ náà ó jẹ wọ́n ìṣàfihàn sẹ́yìn ìdíṣẹ́ náà nínú tó sí pípọ́ tí kò fẹ́ sí náà tó ò lè àyẹ́ wípé tánàlú àwàdà òdodo kó rẹ̀ torí bẹ̀ bá hàn rọ́kẹ́ kò nípa àwọn ẹ̀lẹ́rìn lọ́bí wà ní wọ́n ṣe èyí oníwàlì jẹ́nà ẹ̀rùn ní bẹ́ẹ̀ ni ẹ̀rùn nítorí pé gbogbo ẹ̀ tí ó wà ní jẹ́nà láyé kò ní wọ lárúgbó bó bá bí oníṣẹ́ eré tó jẹ́ mùsùlùmí gidi tó bá kú tó járúgbó tọ́nà ó bá kí ọ̀sá jẹ́ níwájú lálùkìánà yóò tún ọ̀dá tó wà jẹ́ ọ̀dọ́ torí kò lè láyé gbádùn máa dùn bàbá àdáwọn 150 wá ní orọ́ ma 30 years ló fẹ́ mú yóò ma wọ́n náà yóò ma wọ́n náà ìyá rẹ̀ wọ́n 98 years ó wá lọ shoprite ó kàtà ó ká gbogbo rẹ̀ gẹ́ mẹ́sàn wákọ́ alájà ẹ̀yìn jẹ́ ìlú kò mọ́ ìjẹ́ ilé ìgbókùn ó se kẹ́míkà ìyá jẹ́ ara kí lọ́dún ibi ilé sórí gbogbo àgbò tí ń bẹ lórí ahọ́n ogbó ti gbá ní kò lè sáàdùn lórí ahọ́n rẹ̀ náà ìgbàdínà ń gbádùn kan sí jù láyé ìgbàdínà bá ń bẹ̀rọ tí ọlọ́run dá gbogbo ẹni tó bá ní iṣẹ́ ẹni tó ti dá lógógó tó ọlọ́run tó wọn dá padà sí ọ̀dọ́ wà mẹ́lẹ̀ òfin ààrẹ ti ní kọ̀lákọ́ ẹni bá sì tó gbogbo àdúrà rẹ̀ tayé orí ayé nìkan náà sí ìdá ẹni tí ó wà ìjẹ́nà ìtumọ̀ rẹ̀ nìyẹn ọlọ́run tó wá túnmọ̀ eléyìí nínú súra ní sọ́dù ṣúra man kana yuridu harfa dunya nuktihi minha wa ma lahu fil akhirati min nasib ọlọ́run gbogbo ẹni tí má ṣe pé èrò rẹ̀ láyé kìràkìtà rẹ̀ láyé hádàhádà rẹ̀ láyé lórúkú fẹ́ kó ọrọ̀ ayé jọ ní àwọn ọlọ́run á fún ní díẹ̀ nínú rẹ̀ ah, bá mú tí ìbá àbọ̀mọ́ ha

تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين kùsẹ́tí bá wà ìjẹ́nà láìjọ́rọ̀ òní fún àwọn tó bá sí ọ̀nà tó yẹ kó bá wá tó bá sí gbogbo tó tó bá wà ìjẹ́nà tó jẹ́ mùsùlùmí ò ti bá fáwọ̀ ṣùgbọ́n tó bá tó wà ní ìsìlámù náà kú náà tọ̀rọ ìpọ̀ pé dáadáa ní ìsìlámù náà súfí lábẹ́ súfí wọ́n pẹ̀ tó sẹ́lẹ́jì níbi fìṣẹ́nsì àmàdíà náà dúó ti ẹ̀ báyìí sí à náà dúó ti ẹ̀ bí wọ́n ti wà kárin ó wà gbogbo lànẹ́bì sí nínú ẹ̀sìn tó gbogbo àwọn lànà tó bá ti ní ìsìlámù jùmú torí súnà jùmú tó bá tẹ̀lé méjèèjì ọlọ́run bọ́ fún láti àmọ́kẹsí gbẹ́ jí ń wá lẹ́yẹ lọ́wọ́ gbogbo ayé ẹlòmí ìṣògùn tó dúgbó lè ilé ayé tó lè lówó lọ́wọ́ ó padà bá ara rẹ̀ sùn kó lè dé pòsò tó fẹ́ lọ kò hundred percent assurance tí ń wáyé kọ́lọ́wọ́ òfin ṣùgbọ́n hundred percent assurance ń tẹ́fẹ́ tí bá wà jẹ́ kọ́lọ́wọ́ òfin tó bá ti rà jẹ́ kúrò ilé iná jẹ́ ká mọ̀ púpọ̀ mùsùlùmí àìdójú kwayé nìkan níbi àdúwà ẹ̀ṣẹ́ kí ni àìdójú kọ ọ̀rọ̀ ayé nìkan níbi àdúwà àdúwà yìí èsì àdúwà mùsùlùmí láti nínú àwọn olùmọ̀ tí wọ́n síwájú wọ́n sọ pé àdúwà yìí àdúwà bà ní sọ̀rọ̀ èrè bíríkì wọn ayé ayé ayé ayé ayé àrínàwò tí wọ́n sọ bẹ́ẹ̀ torí pé àwọn onígbàgbọ́ nípa ìsẹ̀mí ní ìtàkàrà lùbẹ́yìn àríta wọ̀nyí tó wọ́n ní preparation fún àmọ́rọ́bà lè tó tẹ̀lé wà minhum man yaqulu ọlọ́ni ń bẹ nínú àwọn èèyàn ń já sí pé àdúrà tí wọ́n nìkan máa bẹ̀lọ́ pé wọ ọlọ́run mọ́sàyà fún wa ní dáadáa tayé bó bá fún wa ní dáadáa tayé náà dáadáa fi jọ alùkìyàmà mọ́sàjógún rẹ̀ fún wa kódà sọwa sọ iná sọ rẹ̀ àdúrà àwọn òdòdó tó ní wọ́n gbàgbé ó ti wà lórí ayé tó ápàdà kó lọ́kàn náà ni wọ́n sì gbàgbé lórí ayé náà láti ṣe iṣẹ́ alìkìyàmà wọn tó rí rẹ̀ tán sọ fọ́nà kó ọlọ́mọ́kùn wà lórí ayé so kìí sára yí mẹ́rin kò ní àlìjẹ́nà nìkan náà ní ìfúrí ayé òjíṣẹ́ aláàrẹ sọ́rọ̀ àtọ̀sẹ̀lá ó ní nǹkan mẹ́ta kan bẹ lára àpẹẹrẹ orí ayé nǹkan mẹ́ta kan bẹ lára àpẹẹrẹ orí ayé المركب الصالح nǹkan ọ̀dọ̀ tó dáa tó bá ti pè báyìí dáhùn lọ́wọ́ fún nǹkan ọ̀dọ̀ tó dáa tí ìsẹ́pẹ́ wọ̀ náà ìsẹ́pọ̀ yóò mọ̀ gùn ọ́ èyí tí bá ń gún yàn iná ọ̀rọ̀ ó sì ní àǹfààní tó pọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì albaitul wasi ilé tí ìyànkọ́ tó gbáyè kìí sàwọn ilé kan ilé ìyàwó kan ọmọ méjì hmm? lọ́yà ìyàwó kan ọmọ méjì ọmọ kaàbọ̀ ọkùnrin obìnrin ọmọ àbótí ẹ̀wà pọ̀jù wọ́n ṣe mistake mẹ́ta wọ́n ṣe mistake ní ẹ̀tì rí kẹta náà yóò gínà láwọn tó kùnlẹ̀ wípé bí wọ́n gba 3 years lọ́wọ́ rẹ̀ inú mọ̀ bí wọ́n pẹ́kẹta ní wáyé ayé wọ́n àwọn akọ́lé kan pókìtì pókìtì rẹ̀ bí àwọn akọ́lé kan báyìí ẹni látàrí òwò ẹ̀wò kí ló wọ̀ lẹ́bẹ̀ẹ́ ẹ̀fọ́ ajá èwo ló wù ọ̀gẹ́nu lẹ́bẹ̀ẹ́ tó fẹ́ lọ́nà tó máa torí tó rí àpèjú ọ̀rà nẹ́bìn rẹ̀ ẹ̀rí láìfà àwọn tí ó gbọ́lọ́n gbọ́lọ́n wá lọ ẹ̀kọ́ lẹ́kọ́ tóbi Umu Zainab ẹ̀yà tọmọ bí 20 tí mo bí ẹmà gbébí Umu Abdullah ẹ̀yà tọmọ 30 tí mo bí ẹmà gbébí láàpẹ́ ohun abdulrahman 50 lọmọ tí ọmọ ìgbẹ́rí orí kò ní ìdìkò kọmọdá ṣùkàlẹ̀ lókò máa bí máa bí tàlẹ̀lẹ́sọ̀n máa bí ní ah, àfá láyé buhari ìkọ̀láyé muslim láyé buhari máa bí buhari kó lọ́mọ buhari kó lárí sí kí ka buhari nípa ọ̀rọ̀pọ̀ obìnrin kí ka kan jonathan sọ kí ló kan fàtàí ọ̀nàyí ah, tí ayé buhari nípa ọ̀rọ̀pọ̀ obìnrin mọ́ bí lójú ọdún ọlọ́run bọ̀ gbogbo wíìlì tó fún ẹyọ kan tó tó lóòrùn ẹyọ kan

ní òṣì pásáyé wọ́n pásáyé wọ́n pásáyé wọ́n pásáyé sọ́lọ́ ní àríṣìí lọ́dọ̀ ẹ máa bí o ẹ máa fẹ́ tó kankan sí àfẹ́tò wípé ọdún kan síra wọn tó ní fún ọlọ́yìn àbúbá lọ tó gún méjì tọmọ fi dá ó parí mọ̀ pé mẹ́ta la fẹ́ bí oníbèrè kan sì béèrè ó ní stars ẹjọ́ ó sì tí ìbá fẹ́ ní ọdún mẹ́ta só lè program rẹ̀ mẹ́ta fún ẹni àkọ́kọ́ mẹ́ta fún ó prógámù ní kí ló fẹ́ tí ó lò prógámù ọ̀rọ̀ ara rẹ̀ lóṣù wáyé ayé láwọn kan bí mẹ́rin bí ẹ̀yẹn bá ní tító wọ́n yíta lọ́jà káàkùn wọn kàn sínú ilé ó bá ràn mẹ́rin wọ́n

wọ́n fi ilẹ̀ bèèrè lọ́dọ̀ ọlọ́run ó kà ní ẹ̀kọ́ ni ó lẹ́kọ́ ni torí ayà ìlẹ̀ nìkan náà lò àti ayà kan lọ sọ́ọ̀tù lè sọ́rọ̀ ó ha wà máa ń jẹ́ ẹ̀rọ fi hàrùn ìdúnyà fáwọn fi ọlọ́run tó bá jẹ́ ọlọ́run

níbi gidi tí kí ó kí subhanallah àwọn láti tí ó dá tí ó tó ah, kí ló wà ní ilé ìdílé ilé white rice wà ní ah, jẹ́ ó wà lè jẹ́nà mọ̀nà mọ́jẹ̀jẹ́ àpàmìsìláàmù sọ irú jíjẹ́ ẹgbẹ́ ẹni tó bá lè jẹ́ndẹ̀ bú àwọn tó bá tún ní ìlú wọn joseph mọ́jẹ̀jẹ́ àpàmìsìláàmù ló máṣe kúrò wọ́ṣọ́bú fọ́lá tó sì fún tó a jẹ́ tó dá láyé àwọn tó dá lẹ́gùn láyé alùkàgùn láyé adúlé tó dá kò ní kẹ́kẹ́ ń ṣe pẹ̀lú tọ́lọ̀ ọba palẹ́sẹ̀ kàdé ìpéjì ẹ̀yà lẹ́nu yẹn sáàbì sọ́tún sí fẹ́ wá wọ́n fọ́nà ìlú wá wọ́n fọ́nà ìjàmbá wá wọ́n pààyàn lẹ́kọ́ láti sọ́rọ̀ jọ kódọ̀nà tó túnmọ̀ ìgbà kọ́rọ̀ jọ tó bá jẹ́ ní tíńlà tí ń tà àwọn tó bá ń tajà kankan ó túnmọ̀ bínú sí ọdún tó rò pa wọn lára tàbí èèyàn máa rajà lọ́wọ́ èèyàn bẹ̀rẹ̀ tó tún fún ó lọ́dọ̀ wá sí nàìjíríà ní lórí àìbá sí fọ́nà a máa ń tajà káàkà àti ọlọ́run bá ká ní lákòótò gbogbo wá sí nínú ayà yìí wà nínú mẹ́yà kúrò rọ́gbà ya áàtìna ìdúnà hasana wà fi áàtò hasana wà fi na àzába náà ó já mọ̀ pé ń jẹ́ kí ìṣù ní abẹ́ ọjọ́ lé lórí olùkọ́nà mú sọ kúrò ìyá náà ọlọ́run ìdá a wà láà ó sì dédé ara wa ọlọ́run ìdá máa wà láà ó sì dédé ara wa torí gbogbo àdámátọ́mọ̀ ọdọ́mọ ìdẹ́yẹ̀ láà ní kó máa rí kó máa rí kẹ́ kára rẹ̀ gbogbo tó bá ti lára ọ náà ọ̀pọ̀

kubalera ayẹyẹ yẹwò kama ní tóbi àti tẹyà lọ bí náà yìí lóṣù wà lágbára tó àná ìjà náà wípé ìkéde ló jẹ nínú àádọ́rin òkè iná ìtẹyà lọ gbogbo ohun tí a fi sọra fún náà ìnàjà máa wò ní wa gbogbo tó lọ fi gbé ẹ̀fáyà ara kódà ìbá ẹ̀jẹ́ pẹ̀lú awọ ẹ̀là bílù ẹnu lábàrà máa ṣí lẹ́nu wákàtí kan sí ọfọ́ ńlá bílù kan bẹ̀rù ọlọ́run kò ní ìyárẹ́lẹ́ bí tó tún sí méjì mọ́dá ní kan jẹ́ wọ́n kí ń mú òfin wọn náà tí wọ́n bá kó fún ọmọ wọn pé ọmọ ọmọ bu ó tún máa rọwọ́ fi fún méjì ọlọ́run sí kí tánà kó fi ra iná kò fún ààrẹ wájú ọlọ́run anábì mú ẹwà jẹ́gbà pẹ̀jú àkàìmọ́lé nǹkan tó ní fánù tábùrù náà láwùjọ wa lẹ́yìn tó lè fi ràn yàn lọ́wọ́ ẹlùmí ní fáfí náírà òtítù wà useless ó tọ́mọ ṣe sàánà ṣe sàánà sàánà àwọn èèyàn nínú ọ̀nà ìgbà sọ́ra fún iná ni nínú tọ́lọ ọmọ ẹ̀dà náà tí òfin wọ lẹ́nu ọlọ́run kan sì wá lórí náà kúmọ̀ sì wá lára náà kúmọ̀ sì wá lọ́mọ náà ọ̀dá ìdàláwò nà sí ìwé máa kẹsàbó wọ́n mọ òṣèlú lórí sí èmi ọlọ́run fún ní kálùkù nípin tó bá ṣe níṣẹ́ ayé ìpín ló jámọ̀ wípé ẹni tí èsẹ mùsùlùmí lè bẹ̀lọ́ ọkọ́lọ̀run fún ní tí ń fẹ́ ẹni tí èsẹ mùsùlùmí lè bẹ̀lọ́ ọkọ́lọ̀run fún ní tí ń fẹ́ torí pé ọ̀rọ̀ ọkọ́lọ̀run fún ní kẹtí ìyàn fẹ́ bá ló wa nínú ìkẹ́yẹ ó kárí wa wá sí àìsí ìlẹ̀ ṣe ìyẹ̀wọ̀ gbogbo nǹkan

قارون هامان أبو لهب أبو جهل باروني wọ́n pàṣẹ kó ìsẹ̀ ìṣòro ṣòro rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń fi ọlọ́run kò ní kọ́lọ̀ ọ̀rọ̀ lórí ayé

gbogbo tó kù wọ́n rìn lẹ́yìn àláfíà yìí lọ́lágbọ́n sáàkùn wá orí aljanna náà ogun tí yóò rí aljanna ọlọ́mọ̀bí